gbogbo agbára jẹ́ ti ẹni tó dá ayé àti ọ̀run ọlọ́run tí kò yí padà orúkọ mi ni wòlíì àti ajínrere owó ẹ̀yẹ Israeli à mo kí yín ní gbogbo àgbáyé níbi tá a ti ń gbọ́ mi mo gbàdúrà agbára tí àṣẹ Elédùmarè lórúkọ Jésù kò ní fi yín sílẹ̀ à a ó lọ sínú àdúrà ní ṣókí ká tó lọ sínú ọ̀rọ̀ ọlọ́run ní orúkọ Jésù bàbá tó dá ayé àti ọ̀run mo gbé yín ga torí pé ò yí padà ipá àti agbára ó wà lọ́wọ́ yín ògo ni forúkọ yín mo gbàdúrà fún ojú tó ń wò wá ní ilé ní àkọ́kọ́ lọ́rọ́ báyìí pé lórúkọ Jésù a ò ní sunkún lọ́dún yìí lórúkọ Jésù ò ní sunkún lọ́dún yìí gbogbo agbára tó fẹ́ fà ọ́ jábọ́ ọ̀run dáná sun láì fi àkókò ṣòfò a lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ní kánmọ́kánmọ́ ká tó wá darí sínú àdúrà a ó sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ mo gbàgbọ́ pé agbára agbára àjíǹde àti àṣẹ ìràpadà Elédùmarè yóò ra ọ padà ògo ní forúkọ Jésù àkọlé ohun tí a fẹ́ bá a sọ ní ọwọ́ ègún ọwọ́ ègún ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sílé wòlíì ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sílé ajínrere ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sílé àfáà ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sílé olùṣọ́ àgùntàn síbẹ̀síbẹ̀ ogun ayé wọn ò ṣẹ́ kì í ṣe gbogbo ayé ló sú àti àjẹ́ ń fà kì ṣe gbogbo ayé ni ogun ìdílé ń fà kì í ṣe gbogbo ayé lógun agbára onílẹ̀ fà ṣùgbọ́n àwọn nǹkan kan tí mo fẹ́ là wá lóye sínsìn tí ọwọ́ ègún bá wà ní ara ènìyàn kò sí ohun tó dáwọ́lé láyé tí ó ṣeé ṣe tá bá wo ohun tí Bíbélì sọ níwèé Genesis orí kẹrin ẹsẹ̀ kẹjọ sí kejìlá ó sọ̀rọ̀ nípa ìtàn Kéènì tó pa arákùnrin rẹ̀ nígbà tí kéde pa arákùnrin rẹ̀ olúwa sọ pé òun fi ilẹ̀ bú nítorí nítorí káyínì tó túmọ̀ sí pé kò sí ohun tí káyínì gbìn kò sí ohun tó ṣe tí ó mú èso jáde ọ̀rọ̀ jáde àṣẹ́tẹ̀lé gbogbo ohun tó gbìn tí ò méso jáde à torí ọwọ́ ìràpadà wà níbí lọ́lọ́ báyìí lórúkọ Jésù ó yá kó máa méso jáde báyìí ayé rẹ tí òun mú èso jáde ó yá kó máa méso jáde báyìí so kí là ń sọ nípa ẹni pé à ń sọ nípa ọwọ́ ègún ọwọ́ ègún tó bá wà lára ènìyàn kò sí ohun tí ẹni náà bá gbìn kò sí ohun tí ó bá ṣe tí a ní ìyọrí mo fẹ́ ká wo ohun kan mẹ́ta pàtó ká wo nǹkan mẹ́ta pàtó àwọn àwọn tí ọwọ́ ègún ń ṣe nínú ayé ẹ̀dá ẹ jẹ́ ká wo àwọn tí ó gbé ọwọ́ ègún èèyàn bíi bíbélì sọ nínú ìwé Joshua chapter six verse eighteen ó sọ nípa àwọn ọmọ Israẹli tí wọ́n mú ohun ègún tí wọ́n mú ohun ègún dání gbogbo ẹnikẹ́ni tó bá ti gbé ohun ègún bí ìbọ̀rìṣà bí bí bí bí a ní ọlọ́run mìíràn ègún ọlọ́run wà lórí ẹ̀ so a láti mú ìbọ̀rìṣà kúrò torí jésù kú fún wa lórí àgbélébùú ohun kejì ni ẹni tó mú ẹni tó àwọn tó ń so nǹkan mápá àwọn tó ń gba òrùka àwọn tó ń gbà kan lọ́dọ̀ èṣù bíbẹ̀ àwọn olóyìnbó pè ní accostings across things whether tí ohun tí a ti tí ohun ègún bá ní ọwọ́ èèyàn kò sí tẹ́nà dáwọ́ lé tí ó ṣeé ṣe mo fẹ́ sọ fún mo tún fẹ́ sọ fún wa nípa àwọn tí àwọn tó burú bí èèyàn bá jẹ́ ẹni tó burú bíbélì sọ wípé bíbélì sọ wípé ní proverbs chapter three verse thirty three ó sọ nípa ilé tó burú ọwọ́ ègún kì í kúrò nínú ilé tó bá burú ilé tó bá kún fún ìkà ayé tó bá kún fún ìkà ọwọ́ ègún kì í kúrò ńbẹ̀ ní ìparí ẹ jẹ́ ká sọ nípa ìṣọ̀tẹ̀ nínú Isaiah chapter thirty verse one gbogbo ayé tó bá ń ṣọ̀tẹ̀ ọwọ́ ìgbìmọ̀ wà nù bíbélì sọ pé ó ní olúwa ń wo ọlọ̀tẹ̀ ó ní ilẹ̀ aṣálẹ̀ nílò ọ̀tẹ̀ máa ń jẹ́ ẹ jẹ́ ká gbàdúrà ọ̀rọ̀ jáde àṣẹ́tẹ̀lé gbogbo tó mú ọwọ́ ègún gbogbo àṣìṣe bàbá bàbá ẹ tó mú ọwọ́ ègún wá lórúkọ jésù ẹ̀jẹ̀ ràpadà ràpadà báyìí nínú ìwé galatian kóònù ègún ọ̀rọ̀ jáde àṣẹ́tẹ̀lẹ̀ agbá ìràpadà tí àjíǹde jésù ó yá kó ra ọ padà ọwọ́ ìràpadà tí àjíǹde jésù ó yá kó ra ọ padà ògo ni forúkọ jésù gbogbo agbára jẹ́ ti jésù jésù kristi olúwa wa.